jọ tó bá ti wo ọ̀rọ̀ tí tó bá ti wo fídíò yìí bá mi share bá mi like kó dẹ̀ subscribe sí lórí share kiri kó subscribe ẹ wá worú obìnrin yìí ẹ worú àwọn àwọn wòlíì wòlélẹ̀ ẹ worú àdúrà tó ń gbà fún ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ wá sílé ayé irú àwọn ìyá yìí irú àwọn ìyá kí ìyá wòlélẹ̀ kọ́lọ́run elédùnmarè kó wá gbà wá ní ilẹ̀ yorùbá ni o ọlọ́wọ̀n ọlọ́jọ́ èní kó wá gbà wá ni o ẹ wo ó àwọn èèyàn mi náà fi fídíò yìí ránṣẹ́ sí mi orí ìkànnì tẹ́tí rè green for god news green for god news ló send àwọn àwọn èèyàn mi náà fi ránṣẹ́ sí mi irú ìyákíyà ò lélẹ̀ bá òun la fi sọ fún yín pé àdáwọn àwọn wòlíì kan àwọn wòlíì èké wọn pọ̀ gan ní ilẹ̀ yorùbá ẹ worú àwọn ìyá irú ìyá yìí níbo ni irú àwọn ìyá báyìí wà tó tí wọ́n ń gbarú àdúrà fún ọmọ jòjòló tó ń ṣẹ̀ṣẹ̀ bí sílé ayé tó ń sọ fún wọn ní pé irú ọmọ báyìí ó máa kó gbogbo owó odidi ìlú jẹ irú ìyá ò lélẹ́yìí àwọn irú ìyá yìí àwọn ò fi irú àwọn ìyá báyìí wá máa fi tọrọ nílé ayé kọ́lọ́ Elédùmarè wá gbà wá o lọ́wọ́ àwọn àwọn àwọn pásítọ̀ tọ́lọ́hún ò pè tó ń jíṣẹ́ iṣẹ́ ìpè iṣẹ́ iṣẹ́ òfò fún gbogbo àwọn àwọn ọmọ Yorùbá. Ah! eléyìí ga o ó bu sósìyàn ní ẹnu ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ọmọ yorùbá jọ̀wọ́ tó bá gbọ́ ètò yìí má bá mi ṣí ẹ̀ bá mi láìkì ẹ̀ bá mi subscribe. nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà tábà tí mo bá rò tí wọ́n ti fi yí ọdọ sixteen ó ti níye mílíọ̀nù tó jẹ́ israel akọ́dédé èmi fi èdìdí bírò ilé ọlọ́wọ́ láti òní lọ lórí nàìjíríà nínú àwọn tí wọ́n máa fi báyọ̀ kówó nàìjíríà jẹ ọ̀rúkọ̀rúkọ̀ rẹ lọ́rùn ẹ bá ṣàmì ẹ bá ṣàmì dáadáa ẹ tún bá mi ṣàmì dáadáa ọmọ yìí bá di gómìnà kò léwọ tó bá di sẹ́nitọ̀ kò léwọ nínú àwọn tí wọ́n máa fọwọ́ báyọ̀ kówó nàìjíríà jẹ láti òní lọ pé lórí ọ̀rúkọ̀rúkọ̀ rẹ lọ́rùn ní orúkọ tí bàbá tí ọmọ àti òní mímọ́.